ọ̀lẹ́kùnmọ́ ìfẹ́ àtijọ́ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ní ìjẹ́ ìta àṣàrẹ́ fún wa nípa ọjọ́ ìgbéǹde gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọlọ́run ti ṣàlàyé fún wa nínú súnnà àti nígbàmọ́ sí ìṣẹ́ ìlẹ́nu Kùránì ẹ̀rọ bí ọjọ́ ìgbé ń dè tí ẹ̀rọ tí ó mọ̀ lòkè ẹ̀rọ tó tún máa ti mẹnu tí ọlọ́run ọba rẹ̀ ṣe ọlá ọjọ́ ńlá ni kí àwọn ìṣẹ̀lẹ̀ ńlá ń bẹ nú ẹ̀ àwọn ọ̀sẹ̀lẹ̀ tí máa ń dẹ́rù bàyà àwọn ìṣẹ̀lẹ̀ tẹ́ni bá gbọ́ ọkọ̀ tó kú kò yẹ kó Sọ́dáwọn àbẹ̀rù tí ń bẹ lára àwọn àṣẹlẹ̀ wọn ó tó níwọ̀ àti fún yà láti ṣe dáadáa. Gbọ́dá pọ́nmi ènìyàn gbà ní o lè má ní bùkátà àti bọ́yé bó lọ́dọ̀ ìṣe rí. Àdúgbò jẹ́ pé lójú rí wọn jẹ́ ó kéré sí bọ́lọ̀ sí ní kọ́wò. Ó kéré sí bọ́lọ̀ sí àlàyé ẹ̀fọn wa wọ́n ti ní bùkátà àti ọ̀rọ̀ yìí fún wa ọ̀rọ̀ nípa ọjọ́ yìí. ó jẹ́ wípé ní kò ní sí àwùjọ àdìgbò nìkan tí ó bá sọ̀rọ̀ bí ọlá fún wọn bàbá ìlú òtún ọ̀nà fún ẹ̀sìn. láti níbi àti ìbára wọn sọ̀rọ̀ lórí nípa àhàwá nìyẹn ó mèrè kìí àná. àwọn ìdí ìdánilẹ́rù inú àwọn ìṣesí ọjọ́ ìgbóni àgbéyàwó àbáwọn ìṣẹ̀lẹ̀ ọjọ́rò èyí tí ọlọ́run bá ṣàlàyé fún wa nípa ọjọ́ ìgbóni àgbéyàwó kálí ìbẹ́ẹ̀kọ́ kálí ìbáyà ní fún níbẹ̀rù. lákọ̀ọ́kọ́ náà ẹni ká mọ̀ wípé. يوم القيامة يوم عظيم ọjọ́ ń gbé ìgbé àìkíyámà ọjọ́ tó tóbi ni àwọn ìmọ̀ ní aróòwò gbogbo tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ ìfẹ́ ńláńlá ni ṣẹ̀dí gbogbo ìbẹ̀rù èyí tí máa bá lọ́jọ́ ń gbé ìgbé àìkíyámà ìbẹ̀rù lẹ́yìn rẹ̀ kí alẹ́ ẹ̀dá ibi ìlẹ̀kú. ẹ̀dá kan wọ̀ ní kí ìpàdé owó bẹ̀rù kan ṣáájú àìsèyámà tí wọ́n dàgbà ìfìyámà. ẹ̀rí sì pọ̀ tá a lè fọ́ wa láti lè fi rẹ̀ pálíkì yámà ọjọ́ ńlá ni àtúkọ̀ ẹ̀rí ni pé ọlọ́run àbá gẹ́gẹ́ fúnra rẹ̀ lówó ní ẹ̀ lọ́jọ́ ńlá ọlọ́run sì ní wọn wí ní ọjọ́ ìgbéga ìgbéga náà kọjọ́ ńlá ni nísàlẹ̀ kan kì í sàlẹ̀ méjì ní ọlọ́run bá ti ròyìn ìgbéga náà kọjọ́ ńlá ni. ومن يدعو ذلك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين dìde lèyàwó mi náà rí láti wá pàdé ọjọ́ ńlá kan ọjọ́ wo ni ẹ mà yà kó wọn nà sọlọ́wọ́ ọ̀gbìn ààrẹ. lọ́tí gbogbo ènìyàn dìde láti wá pàdé ọlọ́run ọba gbogbo ẹ̀dá. láyé mi nínú Al-Qur'an ọlọ́run ọba àlejò ọlọ́run ni àìsílámà pẹ̀lú wípé ní ọjọ́ tó le tí ò fúru ọjọ́ bíi díẹ̀. ọ̀rọ̀ ni nàhálà yóò lè fún ẹ̀yà áàjì láti ẹ̀rọ ẹ̀yà lóòrùn àwọ̀rọ̀ àwọn ìyàwó àwọn òṣèpé lára ọ̀rọ̀ ẹ̀rọ jẹ́ wọn na na-arụkwa n'ime aa e ni i ome ne tanwae ei ụaaa atwụ osisi tinaaiha zọta mume mụi ibụoji ee wụ ìyá rẹ̀ wúwo bẹ́ẹ̀ náà ìgbádùn rẹ̀ wúwo. bákan náà ọlọ́run bá yà ní pé ọlọ́run àdìyáwá ọjọ́ tó lé ní ọjọ́ tó lé مذلك يوم الدين يوم عسير على الكافرين غير يسير ọjọ́ ìgbésẹ̀ ìyáwó yẹn yàrá ìdí tọ́lá wọn wọ́n fi ya yàrá tẹ̀sẹ̀ ní kí o ti dára yàwó náà ní ọjọ́ kẹ́lẹ́ ní olùdó mi ní pé àlẹ́ ìlú láti ìrìn náà wá ní ìwọlé sí i ẹgbẹ́ tí o rọ̀ fáwọn tètè rí. bákan náà ọwọ́ ọba àlejò aláṣí ìbẹ̀rù tí mẹ́rẹ́ẹ̀kì yára ó fi ròyìn ẹ̀fọ́ wa ọjọ́ ìbẹ̀rù làlùkìyàmà oríṣiríṣi ìbẹ̀rù ọlọ́run bá sọ̀rọ̀ ẹ̀rù wa tó ń wọ́n sọ̀rọ̀ sẹ́mi ìrìn làlùkìyàmà ìbẹ̀rù làlùkìyàmà níbi tí ètò obìnrin ìyá tí ń sọmọ aláwọ̀pọ̀ ní màdé ìdòjọba rẹ̀ lọ tó ti ìdèdè ní wọ́n kàwé tó ọkọ̀ mímọ́ ẹni tó wọ́n wọ̀ nípa bí wọ́n ṣe ń jábọ́ lára àwọn olóbi tí bọ́ọ̀lù náà tó pọ̀ àwọn èèyàn máa bẹ níṣèṣì bíi pé wọ́n mọ̀ tí wọ́n mọ̀ yà. يعلم الناس اتقوا ربكم اتقوا ربكم الذي اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يا أيها الناس اتقوا ربكم أترى إن زلزلة الساعة شيء عظيم يوم يوم إذا تلك يا أخي تزيد ولا ي يوم ترونها بما لو تمتم قلوبا القيامة هذه تبدأ بها القيامة تبدأ كل موضعة عنها أوضعت تبدأ في تريق بتلان كل موضعة عنها أوضعت بطلبين تنتجر موقع في كنينة ترجمة تمام الجمال وتدع كل ذات ما نريد حقلها بطلبين lóyún ọ̀gá ni ó sì máa di ọmọ tí ń bẹ ń kòtò nàìjí ìbí ọjọ́ pọtara náà tẹ̀sùkárà ọ̀hán ẹ máa ń rìn rìn tí wọ́n máa ń rírà yàrá ìdí tí wọ́n mọ̀ sí rẹ̀ náà wọ́n bí sùkárà ìdí tí wọ́n mọ̀ sí rẹ̀ láàkìn náà rárá báyọ̀ ẹ̀ṣọ́ ìyàwó àbájẹ́ gómìnà lùkù ní gómìnà lùkù jà gómìnà lùkù mọ́tò sọ́mọ́ níbi tí wàhálà àti ìbànújẹ́ àti ìbẹ̀rẹ̀ ìyá àmà tí ó pẹ̀sẹ̀. Gbogbo ojú ẹ̀mí ni òun kò má dé máa lo ìyàní kí mo kí ẹ̀ka ẹni tí ó bòjú lé òṣojú kan tí ó lè kójú wókè nígbà tó kó máa lo ìyàní rẹ̀ ojú ó ń yára wáyé ní ẹ̀kọ́ àṣíà ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú rẹ̀ ń gbára lọ́wọ́ fún àṣíà àárín Nàìjíríà tí ó gbẹ́jú ìrẹsẹ̀ kò ní lè gbọ́dún sókè rẹ̀ kò ní lè wọ̀ tó kò ní lè wọ̀ أمين ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما في ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم تركهم وأفئدتهم هواء ní ọ̀lẹ́ta ìjọba nínú ìwọ ọ̀pọ̀ sílẹ̀ nàìjíríà ẹ̀rọ alóògbà ìmọ̀ ọ̀lú. ẹ̀rọ ilé òbí bọ́lá ọ̀bẹ àyíkẹ́ ọ̀lẹ́ ṣáìmà ntáwa alábòsí ń gbé láyé. wọ́n á bẹ ìgbà ìmọ̀ ń tẹ́ǹtẹ́ orí wọn ti máa ń tẹ̀sí wọ́n á ti sàdéhùn fún òun ní sí ẹ̀jẹ̀ wọn lẹ́yìn ní ìnàláyà fẹ́ẹ̀rù wọn ọlọ́run màánà ọ̀hún ó dásìkò yàrá ọ̀hún ó dà dúró ìyáwó mi ṣẹṣẹ kan tó fi ìlera rẹ̀ sọ́ọ̀. Di ọjọ́ tí gbogbo ojú òní ni òkè mọ́ ilẹ̀ ẹlẹ́ ní ó máa wọ̀. Òkèrè òkèrè ẹ̀yìn náà gbogbo yóò máa sábà kiri ọmọkùnrin ẹ̀yìn yóò kọ́ oṣù mi. Àwọn ènìyàn kò tún fi ilé ìyàwó nìbáàbù ni kò ní lè wò kì máa. Lẹ̀rọ̀ ìṣẹ̀dún lẹ́yìn ọdún kò wọ̀ wọ̀ nílé ìgbójú òkè padà wà fún ìdájọ́ ìmọ̀ wa ọkà àwọn èèyàn tó wọ̀ nínú sẹ́sẹ́ eléyìí kọ́ inú òṣèlú àlùkìyàmà náà ni bákan náà inú àwọn àtúntí tó ń bẹ lálùkìyàmà wọ́n lọ́wọ́ bá àlùkìyàmà tí ó fẹ́ fi bẹ́wò àwọn èèyàn lálùkìyàmà olùwógbó àwọn ojú ó máa gbà kò ní lè ṣàǹfààní fúnra rẹ̀ náà ọlọ́ni olùwògbó yìí àwọn ọba ìrẹ̀lẹ́ náà wà á kí ìfàkùn àbòsọ ọ̀rọ̀ wà á. sí ara wọn. táwọn ojú kan lẹ ọjọ́ ìpínlẹ̀ àlùkìyàmà wọn àdìgbà tó àwọn ojú yóò máa mì wọn ò nílò ìmọ̀bí tí bọ́tà tí ń gbà fún náà lójú máa dà mọ́ tí ó máa rò rẹ̀ dẹ́rùbà ẹ̀rí ẹ̀ tó mú ìyà máa súnmọ́ náà sí ni. ọlọ́ abẹ́wò ìbọn náà kò rá táwọn máa tó kéèké tí wọ́n sẹ̀ àwọn ọmọ oṣù tó oṣù méjì. wọ́n mẹ́lẹ́ á sì máa rámì tí ó ẹ̀rù ọmọ òjọ tí mi àti ìmọ̀ bẹ́ẹ̀ tí bá ti ń dàgbà àmì àgbàlagbà lẹ́bí yẹn yọ ọmọ lórí. Nínú àwọn ìròyìn àìkìyà àmà ní pé àwọn ọmọ òjọ àwọn kéékèèké tí wọn ti dàgbà wọ́n sì máa yọrọ funfun lórí ní ṣókíákì àwọn ìyàwó àìkìyà àmà látara kí ìbẹ̀rù àìkìyà àmà àdàkùn tí ń bẹ lálẹ́ àìkìyà àmà ṣe pọ̀tọ̀. فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مهورا فكيف تتقون بولا تدفع إن كفرتم لما لا يسأل ما سكت في الصلاة لما لا kẹ́yìn àtẹ̀tẹ̀ kúnlẹ̀ ìyàwó máa ń bòrò lẹ́sìn mẹ́ta fún ìyà ọjọ́ kan ìyà ọjọ́ wo ni yẹ̀jà lólùmí ni dáná ṣìlá yẹ̀jà lòhádà lòyàwó ní lòrì dáná ṣìlá ọjọ́ tó sọ ọmọ ẹgbẹ́ darúgbó ọjọ́ tó sọ ọmọ òkèlè tí ewu lórí lèbi ìpè ẹ̀ka máa wọ̀ ọ́n fàtó lọ́wọ́ nílé. àwọn sọ́nà àgbàbúrà rẹ̀ yóò máa pàtó ọdún náà lọ́wọ́ ni wọ́n á dé wọn lọ́wọ́ lọ́wọ́ kí wọ́n ti gbọ́dọ̀ àlọ́wọ́ àkàràkà wà á lò ó máa bọ̀ ẹ̀rọ ọ̀la gbogbo àdéhùn tọ́lá ìfọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀nà àfẹ́rẹ́ fáwọn. Bákan náà fún àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá tí ò ṣẹlẹ̀ rí ẹ̀kìyà àwọn ni ó ti máa tẹ̀lẹ̀. Wọ́n ti gbé ìgbà bá pọ̀ tí wàhálà bá pọ̀ tí bọ́ọ̀lù bá pọ̀ oníkálukú sì máa disconnect ara ẹ̀ pẹ̀lú àwọn tó ní connection. Bàbá olówó ọ̀gbọ̀n máa rí ìyàwó náà wọn àtọkọ àwọn ọmọdé àwọn ilé kálukú máa jìnnà síra wọn kò ní sí màlẹ́tì mi jó kàwọn ní kálukú rẹ̀ ní ìmí nínú àwọn ìrìnlẹ̀ sí àbáyé oníyàgbé ìyá rẹ̀ tó oníyàgbé iṣẹ́ tí ó ní nǹkan tó bá ìyànú jẹ́ tó a sì máa síra wa síra kódà ìròyìn dára kàtà kéde à fámìlì wa ni wọn kà ní ìbáyọ̀ tó ṣe bẹ́ẹ̀ kìí àmà ní kálukú ló gbàgbé káyì gbogbo tí ń jẹ́ àsopọ̀ tó so wá pọ̀ kálukú mọ̀ wá rà ti ti ẹ̀ nìka. Àyíká náà fẹ́ kọ̀ fẹ́ so fàlẹ́ àrùn sábà dàrí àwọn ìyàwó má ìlẹ̀ ọ̀hún wà láyé dábàá àlọ́. Àwọn ọ̀rẹ́ mi fẹ́ kọ̀ fẹ́ so nígbà tí a bá ní kẹ́ fa akọ́fẹ́ sínú ọ̀rọ̀ fàlẹ́ àrùn sábà dàrí àwọn ìyàwó má ìlẹ̀ kò sí màlẹ́kì mi ni ẹnìkan ò ní ti mọ̀lẹ́bí kan máa ti gba ọ̀gá ìyẹn ọmọ ànábì lè ní bẹ́ẹ̀ ọ̀gá mi ni ànábì lápẹ́lá kò sí ìrẹ́ kìá. àti ẹni pé òkàlẹ̀ lọ́dún nìyẹn wọ́n kó ní kálí tó ń kọ́ ní oṣù tí ó ti tí ó fi sí pẹ̀lú tí ó fi jẹ́jẹ́ nìkan á ti mọ̀lẹ́bí rẹ̀ nìkan ò ní ìdáǹfààní àti ránṣẹ́ ìkẹ́kẹ́ ìyẹn ò ní ìdáǹfààní ìdí àlọ́ pọ̀ ni wọ́n máa bá gbogbo ẹ̀rẹ́ náṣúná rẹ̀ yóò sọ fún ọ̀yá yóò sọ fún ìyá yóò sọ fún bàbá yóò sọ fún ìyá kódà yóò sọ fún ọmọ. فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يوم يومئذ شأن يغنيه فإذا جاءت الصافة لتأتي والقيامة بدر تأتي وتبدي هنا ساعة جاءت والدك أجاب العنصر يوم يفر المرء من أخيه إذا من يرضى ما يتوفى يأتي أموالي كل لوجه ní ẹlẹ́rù lẹ́rù rẹ kí ọmọ kò tẹ̀ láre ọ̀rọ̀ mi yìí ọ̀rọ̀ mi. bí ẹni rẹ̀ ti fẹ́ yà á yà tó láyé àlùkìyà ìyẹn rí yorùbá rà o. ìyẹn rí yà á yà ìyẹn rí yorùbá rà ọ̀dà bàbá yà kó lè sáánú yàtọ̀. ìyẹn rí bàbá yà ìyẹn rí yorùbá rà. òbí ẹni rẹ̀ máa bẹ láàrin àtìyàwó yà sí ìyẹn bẹ àtìyàwó yà kó. ìyẹn rí ìyàwó yẹn ìyẹn rí àti àmàlà ọmọ tó bí ọlọ́run ọmọ náà ọ̀ nílé ṣe é kọ́ ọtí ẹ̀ má rí lọ́jọ́ ìkìyàmà jẹ́rìndínlẹ̀ lọ́wọ́ máa sọ ẹ̀fọ́ máa rí dé yorùbá lọ́wọ́ máa sọ fún bàbá rí dé lọ́tí ìyàwó máa sọ fún ọmọ wípé lọ́tí bàbá ó máa sọ ọmọ wípé lọ́tí kan máa sọ fún yàrá wípé lọ́tí ìyàwó máa sọ fọkàn wípé àrá mi àrá mi àrá mi àrá mi ọ̀tá ọ̀tá púpọ̀ nílé àyìn mọ̀tá púpọ̀ nílé òfo. Olùṣòro oníṣòro tónítóní náà owó náà lè pọ̀ bẹ̀rẹ̀ tóní ẹ̀rọ. Tẹ̀sán kó lè bẹ̀rẹ̀ yé mi ló yàgbá ìlú ṣáàmù ìyọ̀gùn ní ọlọ́dúnkọ́lùkù ní ó ní nǹkan tí ó máa ná sí orí ìwọ̀n tẹ̀lé bí ìwọ̀n láyé máa. Ìyá ìyá máa. Ní àwọn ìròyìn, ọlọ́run náà lówó ni ẹ̀ fún wa bẹ́ẹ̀. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو تاجر أو والده شيئا إن وعد الله حق ومن يعمل يوما لا يجزي والد عن ولده وذكروا لسان فانك فهمه yá ẹ̀mọ́ mẹ́rin sọ́jọ́ ọlọ́run lè sájọ́ kẹ̀kẹ́ fún bàbá bàbá tó wà sọ́láyé mi o. kò lè rẹ̀ dá bàbá mi yẹn èyí bàbá yẹn tó ju ìsọjọ́ tí mo fẹ́ sọ fúnlẹ̀ kìíyàwó kò fẹ́ kìíyàwó. bàbá mi olóògùn ni owó jẹ́ ọdún àwọn ẹlẹ́dì yìí bàbá ò lè sájọ́ fún ọmọ náà ò lè sájọ́ fún bàbá. àdéhùn ọlọ́ọ̀ ọ̀tẹ̀kù lọ́wọ́ nínú ayé àbí ọlẹ́yìn ìhòòhò ní ẹgbẹ̀rún ọlẹ́gbẹ̀rún ọjọ́ kan yọ̀rọ̀ lọ́wọ́ àtẹ́bí ní mẹ́sàn-án àwọn ọmọdé ṣẹ́ wá nínú ayé àkọ́kọ́ ọlọ́tẹ̀ mẹ́sàn-án bàbá àtọmọ. ayọ̀lẹ́ ẹ̀kẹ́jẹ́ náà wọ́n máa ń rà dákọ̀ rẹ̀ ní ìdákọ̀ gbogbogbò. èyí wò nínú àwọn ẹ̀mí kan ò lè ṣàǹfà ní sẹ́yìn kan náà. ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا àwọn àbújá náà bá yọ̀ ǹda fún ẹnìkan ọ̀dọ̀ lẹ́tẹ̀ẹ̀tẹ̀ ẹ̀jẹ̀ gbogbo bá ń kó ìdòdò ní àbúrẹ́ta náà bí àkàn tí kẹsìrì èèyàn ti ìyá ti fi gbogbo tó ní ó fi ilẹ̀ torí kó má bàa jìyà bẹ́ẹ̀ sì ní kí ni a ní kó fi ìlà yẹn ní dábẹ́ ìlọ́wọ́ wa ní ti kìí ṣe gbogbo wákàtí wa dábẹ́ ìlọ́wọ́ wa ìwọ́n tá à ń jí tí ẹ kò náà nìkan lè dájà tí à ń ṣiṣẹ́ olójoojúmọ́ yàtọ̀ sí máa ń tí òde fọkàn wá lẹ́yìn àkàkà wákàtí mi lè àfi ń kírun. wákàtí mélòó lọ́wọ́ bá gbà lọ́wọ́ wọn lójúmọ́ lórí ẹ̀rọ lóhùn fẹ́ kí lọ kí igbá tó wákàtí má ẹ̀rọ bá àwọn kan kí àìrò ìwà náírà kì í náà ló kọ̀ wọ́n ní kẹsàn-án àwọn àṣojú náà kàákì zúrúhì àákì zúrúhì àákì da gbogbo tí a kí wọn tó lè fi rúmọ́ nìyí wọ́n tó lè má tó lè ṣàkóso ọlọ́run ló ti ẹ̀rẹ́ kan tó wọ́n àwọn tí àwọn tí ó gbé lọ. mo bá kì í náà nípa rẹ̀ tó bá kì í gbé dáadáa táwọn onígun kó táwọn ọ̀rọ̀ àyàn tí ọlọ́run tọ́lọ́ ọ̀lẹ́lẹ̀ lálẹ́kì yá máa gbogbo tọ́wọ́ wá ní tí yóò ná fọ́lọ́ láyé díẹ̀ tọ́lọ́ wọn bá béèrè lọ́rọ̀ rẹ̀ láyé tí yóò ná kébè rí àtẹlẹsẹ̀ ní ó fẹ́ẹ̀ lè ní kọ́lá ń bò ní gbogbo ayé kó wá fi gbogbo ayé òun kó ń gbé e lẹ̀ lábẹ́ olóko òníwọ̀ náà. Gbogbo tí yẹn bá wá ìdí àwọn ilé ìwé rẹ̀ láti fi ṣe pé ní ó ṣe pàṣípàrọ̀ sí àbábàjọ́. ولأن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به ọlọ́run gbogbo ẹ̀mí kan tó bá ṣàbẹ̀wò fún ẹ̀. Ní ọdún pọ́sibù tó ní pẹ̀lú ní gbogbo ayé yìí, pọ́sibù láwọ̀ àwọn ọmọkùnrin láwọ̀ àgbẹ̀ǹkì náà ẹ̀yà láwọ̀ tó bá débẹ̀ ìṣòkò wá débẹ̀. Láwọ̀ àná lèkúlù náà fi ń bá là wọ́n yẹ kí gbogbo ẹ̀mí tó ṣàbòsí fún rẹ̀ tí ó sin ọlọ́run láwa fòun ní gbogbo ayé àti àmà wá dé gbogbo ayé wá ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn ẹ̀jẹ̀ ó lè ṣe dọ́ọ̀tì ní jìyà náà yìí ní wípé gbogbo ayé tọ́ níhùn ọ̀rẹ́ àti èyí ayọ̀dà rẹ̀ lẹ́fẹ̀ẹ́ lẹ́fẹ̀ẹ́ yìí lọ́yà yóò lò lójì yóò pè kí olùsùn gbogbo ayé òun ju kó wá bí àìsè àrà wọn ọtí wọn ń bẹ láyé ló bẹ lọ́wọ́ bò ní olóòsì gbogbo ayé kò ní olóòsì gbogbo wákàtí ìfẹ́ wọn kò ní oṣù gbogbo ọdún ayé dáwẹ̀ kò ní ọmọ ọ̀rọ̀ àìsí ní gbogbo ìgbà dàkà owó ẹ̀ pẹ̀lú kò sọ gbogbo owó rẹ̀ tẹ̀ ojú bò lúwo ní gbogbo ayé náà kò ní oṣù sọ gbogbo ẹ̀ rẹ̀ lọ́gbọ́n ní oṣù gbogbo tí ó wà ní ìyá náà. ìwọ ẹ̀rọ ẹ̀rọ ní ìlànà ìtẹ̀sí irú rẹ̀ àwọn tí òjò ti ṣe ọlọ́ àbálẹ̀ àwọn tá ìnábì ṣe wá àtúmọ̀ tí wọ́n dá ìnábì lọ. lọ́wọ́ ìnàlẹ́wọ́ máa fi lọ àwọn kìkẹ̀ ní àwọn ìsìnlẹ́wọ́ máa mú láti tẹ̀lé òbí òlẹ́ ìtẹ̀lé òkùnso òlẹ́ ìta ààbẹ̀ òlẹ́ ìtẹ̀lẹ̀ òkùnso òlẹ́ ìta ààbẹ̀ ayé àkọ́kọ́ dábọ̀ tó bá láyé tó bá ní gbogbo ayé yóò pè fún àpò ti gbogbo ayé ọlẹ́ fún ọmọdéyà ayé àti àkàyé ní tó bá ní gbogbo ayé kan jù kò sẹ́ni ká tí ó ní gbogbo ayé kan jù bí tó kì í kótó lọ́wọ́ tó kì ní dáka kí ló tẹ̀ láyé jẹ kí ló tẹ̀ láyé wọ́n fi ẹni tó lọ́wọ́ lóṣèlú bí ẹni tó ti gbé ọ̀dọ̀ àfẹ́kù ọ̀ ó ti gbé díẹ̀ nítorí òmìnira nínú ìlú mi náà wà lọ ayé tí ìlú mi ní láyé jẹ tí wá lọ́wọ́ jùlọ. Bẹ́ẹ̀ni ìdàgbọ́n náà ní èdè ìrìṣẹ́ ní Áfíríkà, ó ní lẹ́yìn tàbí twenty billion dollars. Owó tí Dangote ti sẹ́kọ̀ ní ìrìṣẹ́ ní Áfíríkà kò wọ twenty billion dollars. Ìlànà ìṣẹ́gun tí àṣẹ ṣùlọ́ wà. Ẹ̀jẹ̀ lọ́wọ́ ní oṣù sẹ́wọ́n tí billion dollars á ṣẹlẹ̀ wà. Ikú ìwé ni ọ̀gbẹ́ni ọ̀gbà ẹ̀kọ́ ọ̀kà lọ́wọ́ ọ̀kà lọ́wọ́ wọn ò sọ pé ìlú tó lówó ti yàtọ̀ mẹ́ o inú àwọn ìlú ayé ìlú ìlú lówó jù ẹ wọ́n kí wọ́n kó àti ẹni ní ìlú ìjẹ́ tó lówó jù àtàwọn tó lówó lẹ́yìn èèyàn ká kó gbogbo owó dúkìá owó dúkìá alẹ́ dúkìá gbogbo ti ń yọlé nílẹ̀ yìí ọ̀rọ̀ ní ti ẹ̀sìn ìdíjẹ́ bá yẹ kó lómi ní ó fẹ́ lè e lórí ọ̀nà ìdájọ́ tí ò lè yọ̀dá tó ní ẹ̀mẹ́yìn ìdàkásọ̀rọ̀ kò lè yà àyìnbó afẹ́fẹ́ bá ní wọ́n lọ́wọ́ lọ́wọ́ tó yẹ bàtà bàtà lọ́wọ́ tó ti sá àwọn àti gbogbo ayé ọlọ́run bá kì í àmọ̀ jáde sínú ayé àkọ́kọ́ kìtì yóò bẹ̀rẹ̀ ní gbogbo ayé tó ní tó sì lè ní. òun yọ̀ǹda ẹ̀ fún má bàa jìyà náà. ayé aláàkejì ọlọ́ni làwọn àti ẹ̀rọ mú mẹ́sìlá ọlọ́dẹ́gbẹ̀mí àwọn wá lè sí ẹ̀hún máa hù tó bá ní irú gbogbo ayé yìí ó tún wá ní wúlẹ̀ mí ó jẹ́ gbogbo ayé lọ́nà tó kò fẹ́ tó. kí àìsè á máa dá sí pé ìgbóni tó nílò ìfẹ́lẹ̀ ńlá yẹ kó ń sáà máa jìyà. ìwà ayé àmì ọlọ́dọ́ ní kò sí kí n ké kí gbogbo ayé tó ti wáyé. wọ́n yà máa kí ni bá lè góòlù góòlù ní àwọn àlùmọ́nì ilẹ̀ tọ́lọ́ ń bá ìbáyà ṣe tí wọ́n ní bóyì tí ó sì lè mọ́sáfì ó ra ilé ọ̀ ó lálá bí wọ́n. káyọ̀ ní ẹni bóyì tó o gbọ́ ti ka lọ́lẹ̀ à tó ń tọ̀ ọ́dún náà wọ́n ti yẹ lóbi bẹ́ẹ̀ súnmọ́ àwọn olówó olówó dákẹ́ ní rìlẹ́ṣẹ̀ṣọ̀ tí o gbogbo ní bóyì wọ́n tẹ́ ti ọlọ́run bá tí ò lẹ́ ọlọ́run sọ pé kí kẹ́sì rí bá ní gbogbo ayé ní bóòdù tí gbogbo ayé jẹ́ bóòdù tí kẹ́sì rí wá ní bóòdù nìkan lónìí àwọn ní ìwọ̀dá àdánà yóò lọ yọ̀ gbogbo ayé tó pé bóòdù ìwọ̀dá àdánà ìnàlẹ́bí náà kábàárò ìwọ̀dà àti ìwọ̀n kò fọ́ ọ. Fàlàyé ọkọ̀ bá dáná ìnà àádìrì mi lọ́wọ́. nàám yóò wá dáná lóhùn wípé à kéèyàn dà ṣàyè bọ́ọ̀lù ìdánú ọlọ́run ẹni ká máa fún lóṣù bí àwọn ènìyàn. Olùkọ́ tó sáà túkà máa ń hó àìsá rẹ̀ ní ìgbà àdékà. Bàtà ọ̀gbẹ́ láyé tọ́ọ̀rù ìrẹ̀kọ́ ọdún tọ́ọ̀rù mẹ́rẹ́kà tọ́ọ̀rù ló kún wọ́n dé láti ṣe wọ́n kó gbogbo ẹ̀ tọ́ọ̀rù ilé e tó kó dùn lẹ́ka ní plọ́ọ̀tù bèrè ìdàgbé gbogbo ayé. níbi tí wàhálà nìkìyà àti ó pọ̀ fún kékeré rídíò àtẹlẹsẹ̀ ní ó tà máa ó ní ọ̀dà bàbá wọn kó o máa wọlé kó bàbá wọn fún mi kó fi ṣe ìdíbàwọ̀ náà. ọ̀rọ̀ ìgbẹ́lẹ̀ ọdún àlùkìyàmà wọ́n a yọ̀ǹda ìyàwó rẹ̀ pé òun ọkọ mi wọ́n fi ọjọ́ ọmọ mi pé rẹ̀ na àwọn ọmọ mi jìyà mi ọ̀rọ̀ ya mi bàbá mi yọ̀ǹda yín. يود المجرم لو يبتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي وما هو المجرمين أنا يرد المجرم وكيل kùdánù ẹni gbọ̀ sọ́nà tí ò sí lọ. Nígbà tẹ́lẹ̀ kìí àmà mẹ́bí tí kìí àmà mẹ́bí rẹ̀ wá tù ní ó máa tàmá lọ́wọ́ fúnṣẹ́ bí nígbà àwọn àbí yóò mú ìwé nínú bẹ̀mí. Ó kí àlùkìí àmà mẹ́jọ ṣùgbọ́n ó fọmọ tòun jẹ́. صاحبته إلى هيك أقوى كان يوم يقول والجبال على إسرائيل àwọn òkè òkè òkè mọ́tẹ́lẹ̀ ìgbọ́pọ̀ ìtẹ́ màdé jẹ́mà ọlọ́wọ́ pàtàkì àgbẹ̀rẹ̀ kan fún wọn lọ́wọ́ wọ́n ṣẹ́dàrà aláìsíra ẹ̀ gbogbo àwọn tí ń jáde ọlọ́wọ́ pàtàkì àgbẹ̀rẹ̀ kan rẹ̀ fún wọn lọ́wọ́ wọ́n kọ̀dá ikọ̀ aláìsíra ẹ̀ gbogbo ẹ̀dá tó bá kó àtẹ̀mí àtiwọ́ àtẹnukọ́ ọlọ́wọ́ pàtàkì àgbẹ̀rẹ̀ kan lórí fún wọn lọ́wọ́ nígbà tí ìyàwó yìí wá sọ bẹ́ẹ̀ tán wọn ni tó máa kúrò ọlọ́run máa ń fẹ́ kí ákàlì máa yóò èmi lọ́ba kálọ́ba títí mi lẹ́yìn mi pàtàkì kálọ́ sórí wa ìṣọ́lọ́ba wà àyè wọ́n sẹ́sẹ́ olùsọ́lọ́ wá rẹ̀ nù àti àbàdàtì náà wá dé ìdòwò ó rẹ̀ dé pé àwọn èrè wọn jáde dà túmọ̀ bọ́bá mẹ́rin wá ka àyà tí wọ́n ti ṣe jẹ́rìí fún ọ ìyàwó ní ìṣọ̀ tí ìyàwó ní sàlẹ̀ tí kò ní bẹ́ẹ̀ ní lọ. Ọ̀rá padà wò àhásà padà rè ní ìwà lárúgbó jẹ́mi àrùn Mádúdá tó wò lọ ọmọdé kìlá. Wọ́n ti sàn náà ra tòmátò ìyá tó ń gbé yẹn ní ìrìn bá nǹkan ẹ̀mí ti dé wéwọ́ má gbọ́ kẹ́kì láti gbọ́lọ́gbọ́ tó ló ṣe pé òun ti lọ sí ibi lọ́dún ti kà àwọn ẹ̀mí kan kú làákà ìlànà ọlọ́sìn mọ́ wá ní èsì náà àti mọ́ wá ní ẹ̀ta àpapọ̀ àti mọ́ wá ní yẹ̀mí ní wá lọ́wọ́ ìtara bèrè lọ́wọ́ pàtó àwọn ìlẹ́gbẹ́ sọ ọ̀gá tí ń nínú kò wá ní ìdí àgbọ̀gbà gbà kọ́ àwọn ìgbàgbọ́wọ̀ tó ní jẹ́lẹ̀ wọn nára ọ̀rẹ́ ní ẹ̀tún ní ètò nǹkan láti kí ló lè tú wọn náà tún ní ètú agbára ẹni ìfagbára òní ọlọ́wọ́ ti fi ọwọ́ ọ̀tún yẹn lọ kéde ẹ̀fọ́ àdírẹ́jì wọn ni ẹni ìfọwọ́ ọ̀tún yẹn lọ àbáyé nínú ọtún gbogbo làákà ìkó sáfù gbogbo àwọn akẹ́kọ̀ọ́ sáfù láti má fi tọ́lọ̀ ọba àlejò ọlọ́sì ìròyìn ara ìròyìn ara rẹ̀ ibi tó sálọ náà ń mọ́lọ̀. wọ́n dàbí máa sọ ń tọ́lọ̀ fi ìròyìn ara rẹ̀ wọn kọ́lọ̀ ọmọ bò ní ní ń bẹ lábẹ́ ọ̀rọ̀ náà kọ́dà gbogbo ṣàpàpàlẹ̀ ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ ونقبل الله حق قدره إن الله لقوي عزيز ọlọ́run èèyàn ọmọ bọ́lá ní tó wọn ò bọ́lá sípò rẹ̀ bọ́kà lè máa ní aláàbà akébáwò ní ọmọ tó máa akébáwò ọlọ́run abá tẹ ẹ̀rọ ìnáwó alákọ̀wé yòó ní àjíìlú ọba alágbára ni yàní ẹkùn yàrá àkùnṣe ọlọ́run abá tó lágbára lójú gbogbo kọjá àti ìṣúná abá tó kẹ́ lójú gbogbo kàdé ṣé báwọn àbá àti wí ìtumọ̀ yìí náà nù ọlọ́wọ́n bá rẹ̀ kí ọlá bí ó ti parí lẹ́nu tó sáwọn àgbáyé bó ti pọ̀ pé ọlọ́wọ́n bó kà mí. tó ló mọ fún òsì dáa yóò kà kò ní sọ̀rọ̀ bá. lílẹ̀ tí ó lè yí tó pọ̀ tó wàtàwàtà ńlẹ́lẹ̀ yóò kà wá nù. eléyìí lè túmọ̀ sí àwọn ẹ̀yàn jùmọ̀ bí òsì lè sílẹ̀ mọ́nà bẹ́ẹ̀ ni òsì ní sísá mọ̀ mọ́nà. nítorí tí ò sí sọ́nà náà ibo wa làájì ìdájọ́ ibo náà ní wa lọ ilẹ̀ yìí kọ́ làájì ìdájọ́ ilẹ̀ tá a ti tẹ̀yẹ́ lẹ́lẹ́ ilẹ̀ yìí kọ́ làájì ìdájọ́ ilẹ̀ tá a ti tẹ̀ má ti tọ́lọ̀ ká má ti ilẹ̀ yìí kọ́ làájì ìdájọ́ àgbìyànjú ajagbendi apamọ́nbi adúwọ́mi ènìyàn ajáwé ènìyàn gbogbo má ti ṣe ọlọ́run láti ṣe lórí ilẹ̀ yìí á ti sọ ilẹ̀ yìí dé dàmí ilẹ̀ míì láti ṣèdájọ́ ilẹ̀ míì láti lọ ṣe ìgbẹ̀sánṣẹ́ wa ilẹ̀ míì ọlọ́wọ́ bá àdékè ọlọ́ọ̀dẹ kó máa fẹ́ ilẹ̀ tí ò ní sánà ilẹ̀ míì tí ò ní ṣúgbọ̀n tí ń bẹ ilẹ̀ tí ó máa bí sílvà ọ̀tún yà wọ́n ti bá tẹ́lẹ̀ àbù wọ́n yẹ wọ́n lè wọ́n ti sàmà wá rà rà.

ilẹ̀ àdìyá àwọn ilẹ̀ tí ò ní lókè ni ilẹ̀ tí ò ní tẹ̀sí ni náà wò ní ṣe ọlọ́run ilẹ̀ tí ó jẹ́ pé nígbà tó làwọn bó bá ní kí wọ́n gbé wá wọ́n ní wọ́n tẹ sẹ́gbẹ̀ ilẹ̀ ìrìnà ilẹ̀ tí a mọ̀ tẹ sẹ́gbẹ̀ ilẹ̀ ìrìnà ni wá kàn gbé wá fún ẹgbẹ́ sí orí ilẹ̀ tí ó lẹ̀ tì yára tí kí á ti يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار فإذا سيتبدل الأرض التنجيل بعد ما تنجاشر دور الأرض والسماوات إذا هي سمت الملوك إذا هي تجمع الكونات ذاتياتها وبرزوا لله الواحد القهار أو الثالث àárọ̀ ọlọ́run nìkan ládájọ́ kóòtù kóòtù ọjọ́ náà lọ́wọ́ kóòtù ọlọ́run nìkan ni sẹ́yìn kan tí yóò yára wọn fún wọn ti sáyẹn ó bá wa àfọlọ́. nínú àwọn àṣẹjọ́ lọ́wọ́ tí ó sọ yẹn láti yá àwọn ilé ilẹ̀ yìí wọ́n jì mí tí ó tẹ̀lé rẹ̀ tí ó tẹ̀lé wọ́n jà kò ní tẹ́tẹ̀ rẹ̀ tẹ̀lé ló tó tẹ́tẹ̀ rẹ̀ tẹ̀lé. bẹ́ẹ̀ làwọn òkè òkè tí ó ń bẹ lórí ilẹ̀ wọ́n kù sáńkì lókè níbi kẹ́ lókè kẹ́kẹ́ wá lọ wọ́n wá lẹ́bú lẹ́bú bẹ́ẹ̀ ló tí ó ṣe rí tí ó rẹ̀ tàbí gbókè ọ̀sẹ̀ lé tó tí ó mọ́ lọ́mọ lọ́mọ kó ọ̀rọ̀ oríṣiríṣi àpàtì àtẹ̀yẹ̀ fi ń kọ́ nínú lẹ́nu kó rárá láàárọ̀ òkè ń wò sí jí ẹ̀ka ọlọ́mọ abẹ́rẹ́ ni kí wọ́n kí wọ́n lu òkè ní òsì di tí ó di yẹn tí ó máa wá fẹ́ ẹni tó jíjẹ́ lùbọ́ أنا ما rí iná fi oyè fún wọn mú ọ̀pọ̀lọpọ̀ àdàpọ̀ á ìlànà ìfẹ́kọ́ tó sọ̀rọ̀ ìdáfọ̀ وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة فإذا نفخ في السور من ذات النفخه أتت شنو نفخة واحدة نفخة tí ń lè fa obìnrin ẹni bí àjùmọ̀ ìyá àmọ̀ tuntun ọ̀sán nígbà tí ilẹ̀ arúgbó ilẹ̀ tẹ́ ń bẹ̀ wọ́n gbé kó kò ní símá wọ́n ti bá àwọn òkè tí wọ́n ní ọ̀hún náà ní símá wọ́n dá àwọn òkè ohun pàtó kàtá kàtá ohun ọ̀rá ìdàtà wọ́n dá alẹ́ kan sáré ìrẹ̀lẹ̀ wọn lọ́ta bí òkú wọ́n gbé òkè tí ń bẹ lórí ayé rẹ̀ kan wọ́n dá dé an haka yayi na da tafi da hannu da ka da ka alkiyamar yana na wani wọ́n balẹ̀ gígígá tí ò ní sáyé ìtàgídá inú ayà mi ọlọ́run sọ fún wa bóyá ó nílẹ̀ bóyá lòkè dágbọ́ tó sì ń kẹta bò wọ́n dá bóyá lójú ráyé ọlọ́mọdé tó kò yá ó tó wà ìjọba ló wá ká àmì àti ìlú kìí bá ìgbà ń bà فبتنزل الأرض إلى يوم الدار ليس رواتير بأمة والجبال وكلهم الدار بكلا أنا لما تكبت وكانت الجبال كثيبا مهولا وكان هذا جدا بكثير يعني المال بكثير يبقى جدا بنعمته لكم بي لكم يبقى بنعمته لكم بي أعوام لبين بكثير nínú olùwáyé ní àyà bí ọlọ́pẹ́ olùdíbárò kẹlẹ̀ ẹ̀yìn pé àwọn òkè òkun ayé bí ìfọ́nù ni wọ́n ní wọ́n rọ̀ bí òkú òkú tẹ́tẹ́ bí òkú. ní àyà bí ọ̀tọ̀kùnrin olùdíbárò kẹlẹ̀ ẹ̀yìn ní ìlànà fúnùs pé ẹ̀rí àwọn òkè nígbà kẹ́lá kùn tẹ́ ẹ̀rọ bí ìyíkọ̀ òkú ti ń dá lójẹ̀. nínú àwọn ojú oṣù ẹ̀dá lẹ́kẹ̀ẹ́ yá wọn. ìlú ayà ní ọ̀rọ̀ ìjọba adáwọ̀ òkè wọ́n ti ẹ̀kọ́kọ́ gbé wọn kó òbí dáwà wọ́n tó wá kù wọ́n. wọ́n yẹ kí bẹ́ẹ̀ ló sún yìí lọ nígbà tí àwọn òkè gbé ẹ̀yẹ́ ń dá gbé wọn kó dáná gbé wọn lè kó òbí dáwà ká lè bá kù wọ́n. náírà yìí wọ́n ti yé lókè nàìjíríà ni bàbá nàìjíríà bá wọ́n ní àwọn òkèèrè ẹnu tó yí rọ̀ agbèrò kó òdìdó wà agbèrò ọ̀nà kó òdìdó wà bàbá nàìjíríà bá ẹ̀rọ òbí ìgbé àwùjọ rẹ̀ ní ìrìnàjò bẹ́ẹ̀ ni èdè ń lọ kí ó tóbi wọn sì rí ní jẹ́ ìkàkàmá. ìrìnàjò mi wà ìdàgbàsókè mẹ́rin ló ti lásìkò ní kí ẹ gbé púpọ̀ nìkan ní kí àwọn nǹkan nígbà táwọn mú àwọn òkú náà wà ayé wọn kò ní súná. Ìmọ̀ ayà mi ọ̀rọ̀ mọ̀nà sẹ́yìn ní omi ti bá àdá àbàtà ọ̀la àwọn bàbá àyíká bàbá àgbé àwọn òkè dágbé wọn nù. Kọ́dà tààrà láàrín bàbá àyíká kan ìgbà tí ayé wọn náà òun ló jáde kó o إنه هذا يعني ويسألونك عن الجبال فقل ينزلها ربي نفسا فيذرها قاعا صحفا لا ترى فيها عوجا ولا أمتا ويسألونك عن الجبال قل قد أقرأت روى النبي ẹgbẹ́ni ó kàwé kóòlù àwọn òkè ńlá ńlá tó tẹ̀lé mọ́lá àwọn òkè tẹ́ ẹdí kóòlù ẹ̀kọ́ náà lẹ́bi mọ́sálà dúró bó làwọn ìjọ wọn ṣe ní inú wọn wọn bẹ̀rẹ̀ tìyánà ọlọ́pàá tìyánà wọn àwọn òkè ń jẹ náà náà yẹn ti fún rárá àwọn ti ìnà síta ọlọ́pàá tó ń gbà ṣe dáhùn kú òun lẹẹlẹ èyí ó wọn ń fẹ́ fẹyàmẹ wà á kọ à ń sọmsọta ọlọ́pàá táwọn òkè ẹjọ́ wà dàgbẹ bí kọ à ń bí ìjà ìlú kò ní pátá ilẹ̀ tó yẹ gbẹgbẹgbẹ sọ́mùsọ̀ bá tí ó máa bí igi bí ìlérò tí ó máa lọ kò ní sí kẹ̀kẹ́ látara ìhà ẹwà ilé ìkọ́bọ̀rọ̀ ti sọ̀rọ̀ ayé nípa òkú nínú àwọn àṣìlẹ̀ títí tó fi láti àmọ̀. láti nígbà wọn ò dòjé ní ohun tá a rìn lórí rẹ̀ ẹ̀rọ àti ànáàrò fi ẹ̀yìnà wẹ̀lmáàrò fi ẹ̀yìnà ànáàrò fi ẹ̀lmáàrò wẹ̀lmáàrò fi ẹ̀yìnà nínú odò ńláńlá omi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú omi tẹ́ ẹ rí òun iná ń náà nìkan kìí á lọ hàn bí wọn ní pé gbogbo àwọn ọ̀dọ́ aṣọ wòrán nínú ẹgbẹ́ pọ̀lẹ̀ ní sàmbẹ̀ mà iná ní sàmbẹ̀ ọlọ́run fún wa lánàá ìrẹ̀lẹ́ díẹ̀ nígbà tí tsunami ta pé nígbà tí ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ tsunami á rí àwọn ọ̀dọ́ sí yọ̀ọ̀dẹ́ díẹ̀ àmì díẹ̀ nígbẹ́rẹ́ nínú àwọn àṣẹlẹ̀ ńláńlá tí ó bẹ̀rẹ̀ lálùkì yá máa ẹni tó wà nígbà níbi ìhárà òfò ìjọba nígbà tí a bá ní káwọn odò ńlá ńlá kó má tòrò jáde má iná lè kó má tó jáde. Inú ayọ̀ ní ọ̀rílẹ̀ èdè Háàmù ṣó jẹ́ ọ̀nà nígbà tí àwọn odò ńlá ńlá wá ti pé ó di náà àbúrò náà ó náà kò sùn ní ń bẹ̀ mọ́. Ilé ìkọ́nù àwọn àtẹ̀lẹ́ ńlá ńlá tí ó bẹ̀rẹ̀ lókè yára ni pé àwọn odò àwọn tí ń yá àwọn odò ńlá ńlá ní òdì tí ó gbàgbé náà kẹ́kẹ́ bákan náà àwọn àtẹ̀lẹ́ ńlá ńlá tí ó ṣe lọ́dọ̀ kìíyàwó olùdíje ọ̀sẹ̀rẹ̀ ìjàmú wọ́n ti tẹ̀sán tọ́m àwọn sọ́mọ́tẹ́rì ni ó máa jẹ́ amára wa ni ó máa jẹ́ ẹ̀ka tí ó ta tí ó máa ti ti ga kókókókó máa sá kí ẹ̀ sá wọn sì rí ibi sọ́mọ́tẹ́rì o bí àwọn ọ̀rẹ́ ti wù wá o táwọn ọ̀rẹ́ tuntun ẹ̀ tó dúró nígbà míì nígbà míì tí ó kéré wá kémi àti kí wo rẹ̀ ká wo bí tó mú wa lọ gáà ní sọ́mà dà. Káàní wo bó ṣe kéke àwọn àrùn kéékèèké táwọn ń dà bó olóṣèlú lókè sẹ́mà. Bí sẹ́mà ṣe rẹ̀ tó lọ́wọ́ wọn padà dáadú kò ní rẹ̀ àmá. Ìkìyàmù náà kọ́kọ́ náà òun náà látara wàhálà ìkìyàmù gbogbo tí ń jẹ́ bíútífù sí ní lára sẹ́mà sí náà. Yàrá ọ̀rọ̀ tó ti fẹ́ kọ́ máa gbà ní gbígbà ọjọ́ sí ìyẹ̀wò olùdí máa ló ń sẹ́yìn lọ. táwọn ilẹ̀ ló máa táwọn òkè ló máa lọ láàrin máa lè ti lọ ju kó fẹ́ lọ kú òlókè lọ. nínú ìròyìn tí ó tẹ̀lẹ̀ sí sáà ní pé sáà ó máa ya bí léṣe máa ń ya bóòdì kì í léṣe máa ń ya ilé ìsàmà àwọn olùgbàgbọ́ wá nígbà tí sáà bá bẹ̀rẹ̀ sí máa yà. nínú àwọn ìròyìn míì táwọn ọba àlejò ọlá kí ìròyìn sábà ní pé sọ́mọ́ máa dá ló. ìrẹsẹ̀ máa wọ ìṣàpáì wọ́n nígbà tí sọ́mọ́ bá bẹ̀rẹ̀ sí máa dá ló áyé láti lọ́wọ́ sí ẹ̀ wàhálà pàtó tí ń gbọ́ sí àti ọlọ́mọba àti ọlá. Nọ́ọ̀yà ni ọlọ́dọ̀ ìṣàkọ̀ ti sàmà ara fàyẹ̀ ẹ̀yàn máa ìlú wà híà. Ó sábà ó dẹ̀rẹ̀ sábà ó dẹ̀rẹ̀ tí ó máa títí tí ó máa sán kò ní tí gbogbo nǹkan ìlà gbọdọ̀ jẹ́ kó pa káàkiri àwọn òṣìṣẹ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá tí ó tún ṣẹlẹ̀ nígbà tí wọ́n ti yá àwọn bá ti dé sáwọn ẹ̀rọ gbogbo tí ń bẹ lórí ilé ayé wọ́n lè pe aṣáájú ohun tá a kà wọ́ra rẹ̀ wọ́n kà bí aṣọ kò ní sọ̀rọ̀ náà. kọ́dà àlùfáà òṣùpá tó ààtò òun jọ ń fún wa ní ìrẹ́lẹ̀ láàárọ̀ lọ́sàn-án òun náà wọ́n da lóko ní símá kọ́dà àwọn àlàwọ̀ kéékèèké tí ń jẹ́ pé wàhálà àti wọ́n tó dájú ní ọmọ ìyá àtàdé wọn dàrọ àlàrà náà ti ń wà dé nàìjíríà hàn. àtàwọn àdó àgbà àti sọ́lá bí náà ti ń kàwá síbi. فإن زينا السماء الدنيا بزينة الكواكب ọlọ́run bá akọ́ ẹ̀sọ́ kù sámà ayé pẹ̀lọ́pọ̀lọpọ̀ ọ̀la ọkùnrin sí ẹ̀sọ́ máa. Nígbà bá sàlàyé wọn yé pé gbogbo àwọn tí a rí nípa sámà àmì lẹ́sìn àmùsòkò ọ̀gbẹ́ bá tù nígbà tá a dá yẹpẹ́ tá a kárọ̀ lórí àti màkàtọ̀ òní sọ̀rọ̀. Bákan náà etí ò ní sí mọ́ni kò ní sọ́sù padà. fún àwọn bá àlejò aláwọ̀ yìí bálùkì àmọ̀ òṣèlú mọ́ wa wọ́n ti máa ń dára àti àlùkò ìlẹ̀bá pẹ̀lú wọ̀kọ́ńtà àti ìlẹ̀kọ́ márùn. àlùbáṣá yóò nígbà tó dé òní rẹ̀ nínú àmá tí ń tàmà àmá náà tí òní rẹ̀ náà wọ̀ tí ò jáde má gbàmọ́dé náà àwọn ọ̀rọ̀ ọlọ́run ìdàlùkà wá kébò tàbára nígbà táwọn àwọn bá ń fọ́ká tí ò sí àwọ̀ mọ́ lórí ilẹ̀ ayé ìtàdàbà máa yà ní ọ̀rẹ́dánújò mọ̀ kájàrà nígbà táwọn ìràwọ̀ bá bẹ̀rẹ̀ sí máa jábọ̀ nígbà àwọn ọ̀sẹ̀rẹ̀ náà tó túmọ̀ pé àwọn ọ̀sẹ̀rẹ̀ náà tí ó ṣẹlẹ̀ kìá kì í sọ ilẹ̀ táwọn àwọn ọ̀sẹ̀rẹ̀ lòlù tí ó ṣẹlẹ̀ lẹ́yìn kìá náà kì í sọ ilẹ̀ táwọn àwọn ìtàn àtàyí àwọn ìbẹ̀wò ńláńlá tí ó ṣẹlẹ̀ láì ìyá tá a gbọdọ̀ bẹ̀rù tá a fi pẹ̀lú rẹ̀ níṣẹ́ rí láyé ní wọ́n fi fẹ́ ọba àlejò aláṣán táwọn ìtàyí tó lè dá àdé ìtọ́jú ẹ̀kọ́ bá wa. wọ́n lè ní àfáàrà tí àfáàrà tó lè rí. wọ́n ní àfáàrà bí wọ́n máa ń lọ wọ́n dí ọgbà wàhálù wọ́n من سبوه أن ينظر إلى يوم القيامة إذا إذن ما في منظور القيامة مصري تجي منظور وصين القيامة مصري لما تجي وصين القيامة بيت كنت تجي وانا نجي تجي أرشي كنت وانا كنت وانا فلنقرا إذا الشمس كورت إذا السماء انفطرت وإذا السماء انشرقت kó lọ ka sóra látẹ̀ka yìí kọ̀ọ̀ká látẹ̀yẹ tó máa tún kọ́ tọ́lọ́wọ́ bá rẹ̀ jọ lọ sọ pé àti títọ́ báwọn kà yìí sí kíní ka títẹ̀ rẹ̀ dá náà wọ́n bẹ̀rẹ̀ lórí ayé sóra látẹ̀ka yìí sẹ́lẹ̀ yẹn ti yára fún wa àdìsí ìfẹ́ yẹn wọ́n yà nígbà Muhammad sọ̀rọ̀sọ̀ ìlànà sọ fún wa fẹ́ẹ̀kẹ́ni o tí ó bá ń wù kíkí ni ìṣẹ̀lẹ̀ ńlá tí ó ṣẹlẹ̀ àlùkìyà náà tó ní ẹgbẹ́ ní àbí òní dùn ṣé ìyẹn lọ tí ó dùn ní àdógbò ẹni òní dùn níta ìfọ̀nà ilé kó lọ kó sí àìláti ẹ̀ka ìkókò síwájú tàbí ẹ̀ka ilẹ̀ ṣẹ́ sùkúù mìíràn ẹ̀ka tó wà wọ́n ti ẹ̀ka tó wà wọ́n sàlàyé fún wa ìrìnsúwọ́tò ilẹ̀ ṣẹ́ sùkúù mìíràn káwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣẹ̀rẹ́ ńláńlá tí ó ṣẹlẹ̀ lálẹ́kì yára náà tó lọ sí àlàyé fún wa nínú síwájú ìgbésẹ̀ márùn pàtàkì káwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣẹ̀rẹ́ ńláńlá tó lọ́wọ́ rẹ̀ tó ṣẹlẹ̀ fún wa nínú síwájú ìgbésẹ̀ márùn ṣọ́kọ̀. ọlọ́dọ̀ ọba àlejò ọlá gbogbo àwọn ohun tí ìgbéra ti yára yìí ó sì lè pọ̀ tó àwọn àtẹ́sùn bẹ́ẹ̀ tẹ́lọ̀ àwọn ó sàárá tí owó náà bá ti pọ̀ sí àwọn òní sílé ẹ̀ táwọn èèyàn lè ṣe sílé ẹ̀ náà owó tẹ̀ táwọn tí wọ́n látàrí iṣẹ́ ẹ̀ tó ti láyé látàrí iṣẹ́ dára tí wọ́n ti láyé látàrí ìtẹ̀lọ́ tí wọ́n tẹ̀lé lọ láyé bá wọn bó rọ̀ ọ́ lẹ́wọ̀n fún wa nígbà wọn sọ ti tẹ̀lé tẹ̀lé lọ́wọ́ fún wọn kó sọ̀rọ̀ ìyá máa tàwọn wàhálà tẹ̀lé pẹ̀lú ó sọ̀rọ̀ ti tẹ̀lé pẹ̀lú fún wa fún wọn fún kí àdámà àdákò sáàtà nípa àwọn ìbèrè tí wọ́n ń pariwo fún wọn kí ó ṣẹlẹ̀ sí wa fún wọn kí ó ṣẹlẹ̀ sí wa lọ́dọ̀ ربنا جنوبنا وبنينا نعبد الأصنام ربنا ربنا جنوبنا وبنينا أن نعبد الأصنام سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أدركم وأنكم wọ́n tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn alámọ̀rí ọjọ́ ìyára